nígbà táwọn èèyàn wà lẹ́tọ̀ ló jẹ o ní kọ́ dànù ọkọ̀ dàpájá láì ṣe pé àwọn ajé òòlù jẹun. four shots káwọn ilé ìbàjẹ́ nínú ilé ẹ plate ẹ plate tó fi for instance táwọn afọ olóúnjẹ báwo ló ṣe máa fi irú plate jẹun nínú ilé mi. o wọ́n ní ọmọ yín ló fún ọmọ mi lóyún. I love you. I love eh? you too. I'd, I'd look for a way to solve everything ṣùgbọ́n makọ́ṣàbọ̀ ṣan ni. ọ̀la ọ̀rọ̀ yìí yà ni ó lè sọ nípa ẹ̀wọ̀n. mọ́mí débọ́lá ẹ gbọ́ ta lẹ sọ pé oyún yọ first grandchild tí ọlọ́run fún wa nínú ilé yìí wọ́n ti yọ oyún ẹ̀. hey thank god ah ibikíbi tẹ bá wà tẹ bá ṣe é pé báwọn máa jẹ fún yín ni. ẹ ah! ah, ah, ẹ dẹ̀ ní sùn ní ọ̀la ilẹ̀ ẹ yẹ mi sí àbíkí ló burúkú ẹ. ẹ ṣe bí torí àwọn ọmọ wèrè mẹ́tẹ̀ẹ̀ta tó bí yẹn tó fẹ́ fi gba gbogbo ogún wọ ẹ̀gbọ́n mi ló ṣe pa Gbẹ́ngà. Rasaki ẹ bá da oúnjẹ yẹn ẹ máa rí ọdún sáyé. àlùfáà kí gbogbo àti